ọ̀rọ̀ you. ló fi kẹ́ wa. ilẹ̀ tó ń sọ fún wàrà tó ní. olódùmarè ló fi fún wa. látọ̀yọ́ tó fi dẹ̀kú. látẹ̀gbà dé jẹ̀. àkókò àti èkìtì. gómìnà ọ̀ṣun o ìkálẹ̀ àti ìlàjẹ. Okun àti sẹ́kírì. Gbogbo Yorùbá pátápátá. Báwa gbé Yorùbá lárugẹ. Orílẹ̀-èdè tuntun tó wọlé dé o. Orílẹ̀-èdè tuntun tó wọlé dé o. Ẹ bá wa gbà kí tó yè é lárugẹ. Ladies and gentlemen, the national anthem of the newly formed Udiriwa Nation. àlejò mo kí ọkùnrin mo kí obìnrin mo kí oyúnú mo kàsẹ ẹbí mo kẹyìn àgbààgbà sọnùkùn tí ń bẹ lórígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáńlá ayé o ọmọlúkà yín rèé o mo tún dé gẹ́gẹ́ bí mo ti ń dé o mo kí yín o ẹ̀yin bàbá bàbá mi mo kí yín ẹ̀yin màmá màmá mo kí yín gbogbo ẹ̀yin olólùfẹ́ wa gbogbo mo kí yín ẹ̀yin akíkanjú ọmọ Yorùbá mo kí yín o bàbá wa Professor Banji Akíntóyè mo kí yín níbi tí kíbi tí ẹ bá wà níbẹ̀ ẹ má bínú pé a meet up pẹ̀lú time nẹ́tíwọ̀kì ò dáa iná tún ń lọ tí ń ṣe ségesège ẹ má bínú sí mi rárá mi ò tó bẹ́ẹ̀ láti wá láti gbé yín dúró ẹ̀yin tẹ́lẹ̀ dúró náà mo dúpẹ́ lọ́wọ́ yín fún ìfẹ́ tí ẹ ní tí ẹ fi dúró fún ètò náà ẹ ṣé mo dúpẹ́ o mo dúpẹ́ mo dúpẹ́ pẹ́ òkun láti tẹ̀síwájú lẹ́nìí arọra máa mú ètò wa ní díẹ̀díẹ̀ ni um nípa àánú àti oore ọ̀fẹ́ Ọlọ́run mi ò ní fi taratara fi kígbe lénìí torí ó dàbẹ ni pé ó fẹ́ rẹra díẹ̀ ara ọdẹ kì í ṣòkúta eh, ṣùgbọ́n gbogbo ọ̀sẹ̀ tó kọjá ẹ̀rí wa wò kó tó wá dọ̀sẹ̀ náà ká tún ṣe bákan gbogbo ẹ̀ ni mo rò pé a gbọ́dọ̀ fi yín sílẹ̀ bẹ́ẹ̀ so àwọn tó bá yẹ ká ṣiṣẹ́ lé lórí ẹ fẹ́ rí ọmọ lúkà ẹ fẹ́ rí ọmọ lúkà káwa náà wá kẹ́ẹ̀rí wa òun ni mo torí ẹ̀ wá léde lẹ́ẹ̀kan sí mo kí gbogbo ẹ̀yin olóríire o mo kí gbogbo ẹ̀yin ojúlówó ọmọ yorùbá wípé ẹ ṣé o ẹ kú bó ṣe ń lọ o ẹ kú iṣẹ́ ìlú o ẹ kú kó má bàjẹ́ o. ọmọlúkà yín rè lẹ́ẹ̀kan sí mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ jẹ́ ká wá kọjá sí orí ètò síwájú ohun gbogbo mo sọ̀rọ̀ kan nínú ètò tí mo ṣe lánàá mo ní ẹ̀yin ọmọ Yorùbá ẹ̀yin ọmọ Yorùbá pàápàá jùlọ ẹ̀yin abiyamọ ẹ lọ múra sí àdúrà ṣé ẹ rí àdúrà tẹ́ ẹ̀ ń gbà ó di dandan kádúrà yín ó gbà ó di dandan kádúrà yín ó ṣe ìtẹ́wọ́gbà ìdí ni wípé very simple ìdí ni wípé Ọlọ́run mọ ìdí tẹ́ ẹ ṣe ń gba àdúrà ọlọ́run mọ pàtàkì àdúrà yín ó di dandan kọ́lọ́run dá yín lóhùn ṣùgbọ́n àwọn tó ń gba àdúrà tó jẹ́ pé wọ́n ń sì béèrè níwájú ọlọ́run kò sí bọ́n bá ṣe béèrè tó kò sí bọ́n bá ṣe gbàdúrà ó tó ọ̀rọ̀ á máa dàbẹ́ ni pé àdúrà ò kì í gbà mọ́ ni ìdí ni wípé ọ̀nà tó fi ń béèrè ẹ̀ ọ̀nà tó ń rọ̀ǹgì ni tàbí pé n tó ń béèrè fún gan tí ò ṣeé ṣe tí ò sí níwájú ọlọ́run tẹ́ ẹ̀ bá mọ̀ kò sí gbogbo nǹkan tí ó wà ní ayé àti ọ̀run tó kọjá níwájú ọlọ́run tọ́lọ́run ò mọ̀ sí àtẹ̀yí tí ò tiẹ̀ kọjá níwájú ẹ̀ kò sí ohunkóhun nípa ọ̀run àti ayé tí ọlọ́run tí kìí ṣe ìkáwọ́ ẹ̀ ló wà ìlú tí ọlọ́run dá ẹ̀yà ènìyàn tí ọlọ́run dá bí ènìyàn ṣe máa wá sílé ayé bó ṣe máa gbé ìgbé ayé ẹ̀ ọjọ́ tó máa kú ọjọ́ tó máa lọ gbogbo ẹ̀ ló wà níkàáwọ́ ọlọ́run kò sí eléyìí tí ọlọ́run ò mọ̀ òye ìlú tó máa hù jáde lábẹ́ ọ̀run yìí ọlọ́run mọ̀ ọ́ ìlú mi tó sì máa dìde ọlọ́run mọ̀ orílẹ̀-èdè tó máa dìde ọlọ́run mọ̀ ẹ̀yà tó máa dìde ọlọ́run mọ̀ iṣẹ́ ọlọ́run ni it is God's own work òun ló ṣe é mo bẹ̀ yín ẹ bá mi pín ètò yẹ torí tọlọ́run ojú òní tì yín. so bó ṣe wu ọlọ́run ni ó dẹ̀ ṣe ń ṣe nǹkan ẹ̀ ọlọ́run mọ bó ṣe ń ṣe nǹkan ẹ̀ àwa ni ká gba àdúrà wa lọ́nà tó tọ́ mo sọ fún yín mo gẹ́gẹ́ bí àlàyé tí mò ń ṣe ọlọ́run tó ṣẹ̀dá gbogbo ẹ̀yà tó ṣẹ̀dá gbogbo èdè tó ṣẹ̀dá gbogbo nǹkan tó ń wà lórí ilẹ̀ alààyè ó mọ ìgbà àti àkókò tóun dá oníkálukú tẹ́ ẹ̀ bá gbàgbé nínú bíbélì wọ́n ní àwọn kan kóra jọ gbogbo ayé sì jẹ́ èdè kan ẹ má bínú o gbogbo ayé sì jẹ́ èdè kan ṣoṣo abẹ́gbọ́ gbogbo àgbà ńlá ayé wọ́n jẹ́ èdè kan ṣoṣo ṣùgbọ́n ọlọ́run wá wò sùsù ó ní bí gbogbo ayé ṣe jẹ́ èdè kan yẹn ó ní kò tẹ́ òun lọ́rùn fún ìdí kan tàbí kejì wọ́n pinnu pé ìmọ̀ wọn pọ̀ òye wọn pọ̀ èdè wọn dọ́gba wọn làwọn fẹ́ kọ́lé lọ kan ibi tí ọlọ́run wà nígbà tó dẹ̀ tó àkókò ńkọ́ ọlọ́run ní kí ni mo lè ṣe fáwọn ènìyàn wọ̀nyí ó ní jẹ́ kí n dà wọ́n lédè rú kéde wọn kó má ṣe kí ni kó má yẹra wọn ibẹ̀ ni ọlọ́run ti da èdè àwọn ènìyàn tọ́lọ́run ti dàrú tóníkálukú ti wá rí i pé ó wá di pé wọn ò gbèdè ara wọn mọ́ àwọn tí wọ́n gbọ́ra wọn yé àwọn tó jẹ́ pé èdè yẹn ṣe wọ́n sì ń gbọ́ àwọn méjì mẹ́ta tí wọ́n gbọ́ra wọn àwọn ni wọ́n rọra kóra wọn jọ tí wọ́n wá dúró lọ́tọ̀ọ̀tọ̀ tóníkálukú wá dúró gẹ́gẹ́ bí orílẹ̀ èdè òun ló ṣe ń pe orílẹ̀ èdè kan orílẹ̀-èdè kan. now ká má fi àkókò ṣòfò nígbà tó dẹ̀ ti jẹ́ bẹ́ẹ̀ tó ti jẹ́ orílẹ̀-èdè kan ẹ má jẹ́ ká ká tanra wa jẹ ká bọ́ òpó lọ sílé olóró ẹ má bínú. tọ́rọ̀ dẹ̀ ti rí bó ṣe rí yẹn á ti mọ̀ yín pé ọlọ́run ní ìpinnu tó fi jẹ́ kí irú kan bẹ́ẹ̀ kó wáyé ọlọ́run ní reason tó fi gba irú kan bẹ́ẹ̀ láàyè pé kó ṣẹlẹ̀ lórí ilẹ̀ alàyè lára àwọn ẹ̀yà kan nígbà yẹn ni ẹ̀yà yorùbá ẹ rí i pé ìran yorùbá agbọ́ra wa ọ̀rọ̀ wa yéra wa kò sí pé ẹni sọ̀rọ̀ ẹ̀gbọ́n tó sọ. So, gbogbo wa lájọ gbédè ara wa pátápátá kò gbọ́dọ̀ jẹ́ kò gbọ́dọ̀ strange sí wa ìdí ni wípé ọlọ́run tó ṣètò nǹkan ẹ̀ ó mọ bó ṣe ṣe now ibi tí mò ń lọ kọ́ nìyẹn ọlọ́run tó dá wa gẹ́gẹ́ bí orílẹ̀-èdè kan ó mọ ìdí tó fi dá wa bẹ́ẹ̀ kò wá sí irúfẹ́ àdúrà tí ẹ̀yin màmá ẹ̀yin abiyamọ ẹ̀yin bàbá tẹ́ ẹ máa gbà sí ọlọ́run lórí yorùbá nation ọlọ́run máa gbọ́ torí ọlọ́run mọ ibi tó ń pè ní yorùbá ó yẹ láti bẹ̀rẹ̀ ó yàtọ̀ sí ibi tí ènìyàn àtọwọ́dá lásánlàsàn tó wáyé nínú ẹ̀ ìyẹn ní irú ibi tó ń pè ní nàìjíríà yìí tó jẹ́ pé àtọwọ́dá àwọn òyìnbó ni kì í ṣe ọlọ́run ló dá òyìnbó mọ̀ ń pèdè wa ò dọ́gba síbẹ̀síbẹ̀ wọ́n so wá papọ̀ so ẹ lè sọ yí pé ẹ fẹ́ máa gba àdúrà sí ọlọ́run ní tí ọlọ́run ò lọ́wọ́ sí tẹ́ ẹ bá àwọn kan sọ pé ọlọ́run ò lọ́wọ́ sí adẹ̀jọ́ wà papọ̀ for one hundred years or even more òótọ́ ó lè rí bẹ́ẹ̀ ẹ ti gbàgbé nǹkan tí bíbélì sọ àti quran wọ́n ní one thousand years ó dàbí ọjọ́ kan lójú ọlọ́run ni automatically gbogbo tá a fi jọ gbé papọ̀ yìí lójú wa ló fi dàbí hundred years but lọ́dọ̀ ọlọ́run kò ì tí kò ì tí pé kò ì tí pé wákàtí méjì gan kò ì pé two hours tá a fi jọ wà papọ̀ lójú ọlọ́run ìyẹn tá a bá ní ká tẹ̀lé bíbélì náà ẹ testify ẹ̀yin màmá mi bàbá mi tẹ́ tẹ́ mọ̀ nípa bíbélì jù mí lọ ẹ̀yin youtube mi ò rí kọ́mẹ́ǹtì yín mọ́ o ìrì kọ́mẹ́ǹtì yín mọ́ ẹ dákun ẹ mọ́ fi mí lẹ́ o tó ẹ̀yin facebook kudos mo dúpẹ́ lọ́wọ́ yín o mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ ẹ̀hẹ́n àwọn àwọn youtube ti ń padà dé Àjàní Ògún o ọ̀sẹ̀hun bá mi. so gẹ́gẹ́ bí àlàyé tí mò ń ṣe lọ àwọn tí ọlọ́run mọ̀ àwọn ọlọ́run ń dá lóhùn ọlọ́run mọ ìran yorùbá ó di dandan kó gbọ́ àdúrà ẹ i pé àwọn màmá màmá tó ń gba àdúrà àtàwọn tó ń gbàdúrà tó ń pera wọn ní yonka àtàwọn tó jẹ́ ti muslim association of Yoruba land àtàwọn oníṣẹ̀ṣe gbogbo wọn pápátá ọlọ́run ń gbàdúrà sí bọ́ọ̀dẹ̀ ṣe ń gbà ó di dandan kọ́lọ́run kó gbọ́ ìdí ni wípé ọlọ́run mọ̀ ọlọ́run ló dá ìran yorùbá ọlọ́run dẹ̀ mọ̀ so kò sí bẹ́ẹ̀ ṣe máa gbà ọlọ́run máa mọ ibi tẹ́ ẹ̀ ń gbàdúrà yín sí ó yàtọ̀ síbi tó ń pè ní nàìjíríà tọ́lọ́run ò dá tó jẹ́ pé ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n tọ́lọ́run fúnra rẹ̀ gan lòdì sí tọ́lọ́run dá àwọn kan lédèrú pé kéde wọn máa dọ́gba síbẹ̀síbẹ̀ ẹ̀yin òyìnbó lẹ fẹ́ fi ti pín tọ́lọ́run sọ pé òun ò fọwọ́ sí ẹ̀yin òyìnbó ní dandandandandandan ẹ̀yin fọwọ́ sí so ẹ má jẹ́ ká parọ́ fúnra wa kò sí àdúrà tí ìránṣẹ́ ọlọ́run kan lè gbà ní nàìjíríà yìí èmi ò tiẹ̀ bìlíìfù pé ìránṣẹ́ ọlọ́run tòótọ́ kò ní gbàdúrà fún nàìjíríà àfi tó bá yẹ pé ọlọ́run ò bá ṣiṣẹ́ ìránṣẹ́ ọlọ́run tó bá jẹ́ lòtítọ́ àti òdodo ni ọlọ́run bá ń ṣiṣẹ́ kò ní gbàdúrà fún nàìjíríà a jòkó á ronú ẹ̀ láròjinlẹ̀ ìpè sótòótọ́ ṣé lótìtọ́ ni nàìjíríà yìí jẹ́ ìdùnnú ọlọ́run ni. àdúrà tẹ́ ẹ ti ń gbà láti 1950 tó ìwọ 1960 ẹ má jẹ́ àpàrọ̀ fúnra wa náà mo kọ kìnní kan jáde ní facebook mi òtítọ́ dẹ̀ ni ẹ̀yin màmá ẹ já mi ọmọ 1980 ní 80s náà sì bí àwa yìí but ẹ̀yin máa bá tẹ̀ ti wà ní nineteen seventy nineteen fifty nineteen forty ní nineteen sixty something Ògúndé kọrin owó wọn ò lè kó gàrí wọn ò lè kó kí lọlọ́mọ méjì yóò fi bọ́ àwọn tí ò níṣẹ́ ń kọ́ ẹ jẹ́ ká Olúwa torí kò ní fẹ́ bí payé rẹ nineteen sixty something nìyẹn wáyé nígbà tó di nineteen seventy ọlọ́run tún gbé àwọn kan dìde àwọn bíi Fẹlá Kọ̀lìntì àwọn eh, eh, Barrister àwọn oríṣiríṣi àwọn olórin àtàwọn olórin ẹ̀mí náà àwọn náà dìde wọ́n tún bẹ̀rẹ̀ orin tiwọn. the same thing this period Fẹlá ti ń kọ Nàìjíríà játijàti eh, Nàìjíríà gọọmenti yẹyẹ that means pé ó pẹ́ tí ò ti dá ẹ má rò pé ìsìn ẹ̀yin tẹ́ bá sọ pé Buhari tó jẹ ní gbogbo ẹ fi bàjẹ́ orí yín ò pé torí yín bá pé ẹ sọ pé torí pé Buhari wá jẹ ló fi bàjẹ́ because tẹ bá láàrò jinlẹ̀ ẹ mọ̀ pé ó ti bàjẹ́ tẹ́lẹ̀ kì í ṣe kó ṣe bàjẹ́ ó ti pẹ́ tó ti bàjẹ́. ní nineteen seventy kọ́lìtì kan tiẹ̀ barista kan tiẹ̀ àwọn ayẹwà àwọn oríṣiríṣi wọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ oníkálukú ń kọ ìlú le koko ṣẹmọ ìlú lé kókó o ní orin ṣáájú nineteen seventy nine or nineteen eighty lórin yẹn jáde ìlú lé kókó ó jáde láti gbà yẹn tí ìlú bá rọrùn tí bàbá yẹn fẹ́ jáde kókó ìlú lé kókó òwò ọlọ́run sọ̀lú dẹ̀rọ̀ o. àwọn ayé wa bá mi gbẹrù mi ò bàbá má ṣe dá mi dá bùkátà mi o ìlú tó lé ló fi lè kọ irú orin yẹn jáde tí ìlú bá dẹrùn kò ní sọ pé ọlọ́run bá òun gbé ẹrù hùn ikọ̀ mi là ń tòró mọ̀ ipa ọ̀rẹ́dì ọlọ́run ti gbẹ́rù ṣùgbọ́n torí pé ìlú le torí pé nǹkan ò rọgbọ ló ṣe gbé irú orin yẹn jáde ókè ńgbà tó tún di nineteen eighty ẹ tún rántí àwọn tó kọ lóríṣiríṣi àwọn olórin tó jáde ìgboro le oríṣiríṣi ẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nígbà tó di nineteen àwọn kan tún bẹ̀rẹ̀ ẹ̀wọ̀n tún gbé àsìkò yẹn ni iléyá jáde iléyá iléyá o ọmọ nàìjíríà iléyá bí a ò bá mọ bí ta ń lọ ohun gbogbo ló gbówó lè rí owó ọkọ̀ ò ṣeé san imagine láti gbàyé kò dẹ̀ tí ì dá up to now ẹ̀yin kan wá rò pé torí pé Buhari wà ń bẹ̀ báyìí mi ò ṣe dáa ẹ̀ láròjinlẹ̀ ni ọ̀rọ̀ yín yòrò ni ó ti bàjẹ́ tipẹ́ ìtorí wípé pípapọ̀ wa kò dùn mọ́ Ọlọ́run nínú ìnira ló máa máa mú jáde ìnira ni nígbà tó tún di new millennium two thousand and so and so forth two thousand sísàlẹ̀ bí àwọn new generation olórin tún dìde lára wọn ni dàgírì tẹ́ ẹ̀ sọ ìtẹ́nìkan kọjáde dàgírì tún kọ tiẹ̀ nàìjíríà jàgbàjàgbà nàìjíríà gbàgàtàgà kí ọlọ́pàá nàìjíríà mọ̀rí jí ó ní nàìjíríà nìkan mo ti rí pé ọlọ́pàá máa tọrọ bára ẹ̀rí kan kí ló lè fi ìbọn ẹ̀fà yà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ you know that is to tell you pé ó ti pẹ́ tó ti ń bọ̀ ó ti pẹ́ tí ìlú ti le ó ti pẹ́ tí nǹkan ò ti rọgbọ as far back as nineteen 19 fifty ló ti ló ti rí bẹ́ẹ̀ bọ̀ bọ̀ síbẹ̀ ẹ̀ fúnra ẹ̀ sọra ẹ̀ sọjí ẹ̀ dẹ̀ ń gbà ẹ̀ pàápàá jùlọ ẹ̀ jọ àwọn ìránṣẹ́ ọlọ́run kan ti wà ní nàìjíríà tó ń gbàgbọ́ jù yìí lọ wọ́n gbà àyípadà ò sí fún nàìjíríà ẹ̀ ṣe jòkó kẹ̀kẹ́ ẹ̀ súnra kiri wípé à ń gbàdúrà fún nàìjíríà à ń gbàdúrà fún nàìjíríà àyípadà ò sí ó wọ́ sí ni ẹ jẹ́ jẹ́ ká súnra kì náà ká tiẹ̀ wò pé kí ni ká tún ṣe ìgbésẹ̀ wo ni ká tún gbé kẹ́tì ẹ̀rọ kàkà bẹ́ẹ̀ nǹkan míì lẹ́ ṣe ọ̀tọ̀ lélẹ́ ìtẹ́gbé no ẹ tíra ìkẹjẹ ká gbóra wáyé kẹ́ jókòó àwọn ìdáhósà no kó tẹ̀ tó dọ́dọ̀ àwọn ìdáhósà àwọn kí ló ń jẹ́ ẹ ẹ má bínú. Mósè Orímọládé ló kọ́kọ́ dé Mósè Orímọládé ó gbà fún Nàìjíríà Mósè Orímọládé tún ṣe eh, eh, eh, Ayọ̀délé Babalọ́lá tún dé Joseph Ayọ̀délé Babalọ́lá òun náà dé ó bẹ̀rẹ̀ náà Ọ̀ṣọ́fà náà dé òun náà gbé ó bẹ̀rẹ̀ tiẹ̀ Ọ̀ṣọ́fà dé ó bẹ̀rẹ̀ tiẹ̀ you know lẹ́yìn Ọ̀ṣọ́fà bàbá tó ní rìdíìmù òun náà bẹ̀rẹ̀ asọ́ra nineteen fifty lòun náà ti ń bà bọ̀ bàbá rìdíìmù òun náà bẹ̀rẹ̀ akíndayọ̀mí ẹ̀hẹ́n good kẹ́lẹ́kẹ́lẹ́kẹ́lẹ́ wọ́n hand over ẹ̀fẹ́ lòmíì then àwọn other churches ìdàwọ́sà gbogbo wọn wọ́n bẹ̀rẹ̀ they have been praying for Nigeria as far back as nineteen forty nineteen kìnnìkan yet there is no changes ṣèbọ́lọ̀ nineteen thirty náà máa ń sọ pé CAC wọ́n ní tètè máa bọ̀ ọlọ́run nineteen thirty ọlọ́run bàbá lọ́lá ọlọ́run yẹn òtítọ́ ni ọlọ́run tòótọ́ ni ṣùgbọ́n ń dẹ́ ń béèrè lọ́wọ́ ẹ̀ ó sọ fún yín pé ẹ lè rí i torí mi ò fọwọ́ sí i ìtọ́lọ́run ó dàbẹ́ ni pé kó sọ pé ọlọ́run jọ kúrò lórí ìtẹ́ kí n láàyè ìjòkó síbẹ̀ wá ti mọ̀ pé it is impossible tí ò lè ṣẹlẹ̀ lọ́run tí ò lè ṣẹlẹ̀ láyé ẹ̀ ń gbàdúrà fún nàìjíríà tọ́lọ́run ò mọ̀ tẹ́yìn fúnra ara yín mọ̀ pé ọlọ́run ò mọ̀ àdúrà yín màmá ó ń gbọ́dọ̀ gbà torí ibi tẹ́ ń gbà tẹ́ ń ṣáni àdúrà yín sí lásìkò yìí ọlọ́run fúnra rẹ̀ máa gbọ́ ó dẹ̀ máa gbà torí ọlọ́run mọ rírì àdúrà tẹ́ ń gbà ó dẹ̀ mọ ìtumọ̀ ẹ̀ pé ẹ̀ ń gbà torí ìran yorùbá àdúrà yín yẹn ló ń gbà yìí o nínú àdúrà yín tó ń gbà yorùbá nation ti jáde nínú àdúrà yín tó ń gbà ọlọ́run ti ń lọ sọ ọ̀dọ̀ àwọn kọ̀ọ̀kan ó ti lọ ń arrest mind wọn ó ti mú wọn ní mind wípé no ọwọ́ mi tẹ eléyìí Àjàyí Ọláyínká má bínú tá ti ṣe tán ẹ há èmi máa wò ẹ má bínú tá ti parí ètò ṣíṣe pọ̀ lọ́wọ́ mi ni. so I understand ẹ bá mi pín program yìí ní YouTube ẹ rìn dáadáa ẹ rìn dáadáa ní YouTube God will bless you please help me please. you know àwọn màmá yìí ẹ̀yin bàbá àdúrà yín gbọ́dọ̀ gbà ẹ wá wò ó nínú gbogbo nǹkan téèyàn bá ń ṣe wàá fi tọlọ́run sí i wàá fi síwájú wàá fi tọlọ́run ṣe kí ni o wàá fi síwájú mo ti gbé jáde èkó who owns Lagos ẹ má bínú pé mi ò sọ̀rọ̀ lọ́bẹ̀ ó ní reason I am not in the mood mo ti kọ́ ready, so kò ṣe é change fún mi if not I could have changed it that topic mbà rí mbà gbé wá sọ̀la ni. kí ni wàhálà tí mo fi pèrè pé ta ló lè kó àwọn awuyewuye kan táwọn kan gbé jáde ẹ eh, Lagos state is a country on its own ẹ eh, orílẹ̀-èdè kan ní Èkó àbá Yorùbá lọ ìtorí pé ẹ̀yin fúnra ara yín ti rí i pé ọ̀rọ̀ Yorùbá nation ó ti débi tó lápẹẹrẹ ẹ̀yin màmá ẹ máa jó ẹ máa yọ̀ Yorùbá nation ti lọ I told you nǹkan tí Ọlọ́run bá lọ́wọ́ sí wẹ́rẹ́ ni wẹ́rẹ́ ló bá wa ṣe èè eh, wẹ́rẹ́ ló bá wa ṣe é wẹ́rẹ́ ló bá wa ṣe o ee eh, wẹ́rẹ́ ló bá wa ṣe ohun tá a rò pé kò ṣeé ṣe wẹ́rẹ́ ló bá wa ṣe ohun tá a rò pé kò ṣeé ṣe wẹ́rẹ́ ló bá wa ṣe. ọlọ́run ti ṣe aṣòro ṣe bí ohun tí ọlọ́run lọ́wọ́ sí adùn ṣe bí ohun tí lọ́wọ́ sí God knows ẹ̀yà ti Yorùbá èdè kan ní inú Ọlọ́run dùn sí i ó lè máa sọ Yorùbá kẹ́nìkan máa sọ Fúlàní àbí Fùfùdé tàbí Haúsá àbí Kànúrí lẹ́gbẹ̀ẹ́ kẹ́dẹ̀ sọ pé ẹ jẹ́ yàtọ̀ kò pọ́sibù ẹ̀ torílẹ̀-èdè kan orí ilẹ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ni Ọlọ́run ti ṣètò ẹ̀ ó ti pé ẹ̀yin tẹ́ ẹ sì ń ṣagídí wọn Nàìjíríà Tinubu must be president before we left ọ̀tẹ̀ ẹ̀yin lè ní ìyà oníyàrá lélẹ̀ ìtọ́jú let me go straight to issue of Lagos Lagos state is part of Yoruba land and let me tell you ẹ̀yin kan tẹ́ ẹ kóra yín jọ tẹ́ ẹ ń ṣe gan tẹ́ ẹ ń ṣe gan wúru gan wúru gan wúru tẹ́ ẹ bá halẹ̀ jù bẹ́ẹ̀ lọ tí ò bá sí Yorùbá nation kò síbi tán pèlè kó àjọ tú ìtàn balẹ̀ fún ni bámọdé bá kọ yànnà á fi ìtàn balẹ̀ kò síbi tó ń jẹ́ Èkó tí ò bá sí ẹ̀yà Yorùbá tó kù nínú àwọn tó tẹ èkó dó ìjẹ̀bú kó ipa pàtàkì ń bẹ kí lẹ̀ ń pọ́nlé gan-an ẹ̀yin tẹ tẹ tẹ kọ́ra yín jọ lẹ́kọ̀ọ́ tẹ̀ ń dúdúkúdú kí lẹ ní gan-an omi wo lẹ ní lẹ́kọ̀ọ́ tá à ní londo state omi wo lẹ ní lẹ́kọ̀ọ́ tí ò sí logun state tẹ̀ ń ṣe gàgàgàgàgàgà tá a bá decide bẹ́ẹ̀ sí lára wa ẹ lè survive ẹ lè sustain a bá fún yín pani torí ẹ nílẹ̀ tẹ́ fi gbin nǹkan tẹ́ fẹ́ jẹ but go to Ogun state go to Ọ̀yọ́ state go to Ọ̀ṣun go to Ekiti, go to Ondo state kẹ́ ẹ wá wo ilẹ̀ fadama arable virgin land tó jẹ́ pé tẹ́ ẹ bá gbin nǹkan sí láì lo fertilizer ó máa tóbi wá ni ṣé omi iyọ̀ tẹ nílé kò lè fẹ́ gbin nǹkan sí kẹ́yìn kẹ lọ sí ni kí lẹ ní. tí o bá ń ṣe ọmọ Èkó ọmọ Ondo state ọmọ Èkìtì state ọmọ Ọ̀ṣun state ọmọ Ọ̀yọ́ state ọmọ Ògùn state tó dominate èkó tó já kíbẹ̀ yẹn kó ṣe kíní kan ẹ fẹ́ máa dúró kẹ́ máa sọ pé yẹn èkó dá dúró láyà rẹ̀ àti lára Yorùbá tẹ́ ẹ bá gbé ẹnu gbẹnu yín sọ̀hún a máa dín pẹ̀lú yín ni kí ló kí ló kí ló dùn nù yín mànàmáná mànàmáná ẹ ronú yín náà ta ló kí lè kí lè mí náà gbogbo àwọn tó develop èkó tó dé ibi dẹ́kọ̀ ti dẹ́kọ̀ lẹ́nìí àwa àwa àlejò ni now my father contributed to the development of Lagos State my father was there for more than forty-five years what are you telling me what contribute I decided not to live in Lagos yes what are you talking Oh ó lóye ibi iṣẹ́ tí bàbá mi ti ṣiṣẹ́ lẹ́kọ̀ọ́ náà tó dẹ̀ contribute to dẹ̀ develop tó náà develop èkó either in one way or the other he contributed to the economy of that state what are you talking bàbá tèmi ni mo sọ as i'm speaking with you mo láwọn ọmọ ìyá síbẹ̀ rẹpẹtẹ mo láwọn ọmọ bàbá síbẹ̀ and they are developing that place what are you talking ẹ wá ẹ wá pariwo yorùbá yorùbá ló lè kó àwa lá ní èkó ilẹ̀ yorùbá ní pọ́nbélé ilẹ̀ yorùbá lè kó ẹ̀dá dúró ló ń jẹ́ pẹ́yìn dádúró ẹlẹ́ dádúró ń gbà kó rí àmọ́ pé dádúró ń gbà kó òyìnbó lo tíríkì ní ìgbà tó ojú ọ̀la nìyẹn ó lẹ sọ pé dádúró ojú ò tí ì là ní ojú kò ì là tójú bá ti là ẹ lè ẹ lè dábàá ẹ because you have nothing ń tẹ́ ẹ níyẹn àmọ́ pé ẹni but láti lè jẹ́ kó ṣiṣẹ́ àwa other state la jẹ́ kó ṣiṣẹ́ àwa Yorùbá tó kù la jẹ́ kó ṣiṣẹ́ ẹ lọ sẹ́ńpẹ́ so ẹ má sọ pédepèdè lẹ́nu majority ẹ̀yin tẹ́ wà pẹ̀lú mi nínú program ẹ sọ fún mi pé rọ́mọ pa ètò pàtó nínú gbogbo ẹ̀yin tẹ́ ń wo program yìí more than two thousand people that are watching me currently now no tell me tí n bá parọ́ mélòó nínú yín lọ́mọ èkó tó sọ pé historically èkó gangan ni mí ọmọ èkó gidi ni mí ẹ sọ tó bá wà lára wọn tó bá jọmọ èkó tí wọn bá kó hundred yìí sílẹ̀ eighty of you ninety if not ninety five wọn ò sọ ọmọ èkó ọmọ yorùbá ni wọn from other states in yorùbá land lagos belongs to yorùbá ẹ lè sọ fún wa bẹ ilẹ̀ yorùbá ni ọgbẹyìn ẹ̀yin òṣèlú náà ló dé o táwọn kan fi ń dún bẹ́ẹ̀ o òṣèlú politics ẹ̀yin olè oníjẹkújẹ kan wọn gbowó fún tọ́ ní kẹ́ wá ba nǹkan jẹ́ kẹ́ máa sọ pé kò ń ṣara yorùbá ìdí tẹ́jẹ̀ fi sọ bẹ́ẹ̀ ó ti yé àwa ẹ̀yin fúnra yín ti rí story ẹ ti rí ibi tí ọ̀rọ̀ ń lọ yìí pé yorùbá ti lọ tán lóòótọ́ ẹ wá mọ means tẹ́ lè lò mọ́ ẹni ká máa sọ pé Lagos is not part of Yoruba na ẹ̀rí pé po orí ti dàrú orí ó ti dàrọ̀ your head is ẹranko gbogbo mi ti dé o mò ń bọ̀ o tẹ́ ẹ bá wo ohun tí mo kọjá de yẹn ẹ rí i pé wọ́n kọ kankan síbẹ̀ pé àwọn kan fẹ́ wá wọ́n sọ pé àwọn fẹ́ wá àtàkì president yín <laughs> this is so funny man Levi Nati. God will bless you for me, man. No, ah, you are I thank you very much. Lady Mary, you make me happy today. Thank you very much. So, so, so, so, so, so, so, so much. I will put it there. Lady Nati. Àwọn tiẹ̀ tó kù ń kọ́ bíi tí ìrí wọn, mi rí Dr. Morty, mi rí Queen, mi rí kíta eh, tún ní kẹta wọn tó burú. Ẹ̀yin fámìlì kò mí àrò mi ì tí ì rí, mi ì rí Queen aṣọ ọ̀nà sọ̀fọ̀rà ẹ pé ayé wọlé bẹ́yẹn o <laughs> kẹ́kẹ́ jẹ́ kájọ kò sí lẹ́nìí. <laughs> now ẹ̀yin ọmọ Yorùbá ẹ máa jó ẹ máa yọ ẹ máa jó ẹ máa yọ Ọlọ́run ti fayọ̀ sáyé wa ẹ máa yọ o ẹ máa jó ọmọ Yorùbá ẹ máa yọ o Ọlọ́run ti dùn wá nínú a máa yọ o central coco <laughs> ó ti mọ̀ wọ́n ẹ mọ̀ra yín ẹ̀yin gúrùpù yẹn ẹ̀yin gúrùpù kò gbèrè gbè kò bá gbẹ̀rẹ̀ <laughs> esther de kun ìhà ààyè mi ó yá bá mi pe gbogbo wọn kọjọ ẹ kíákíá esther de kun ẹ̀yin kẹ <laughs> ọmọ yorùbá àwọn ọ̀tá yín ti rí i pé ọlọ́run ti àpúrúbù yorùbá nation bó ti wọlé kò sí magic kò sí tẹnikẹ́ni fẹ́ ṣe bí àwọn wòlíì ṣe ń rí làwọn àáfàá ń rí làwọn oníṣẹ̀ṣe ń rí làwọn tí ò tiẹ̀ ń ṣe oníṣẹ̀ṣe tó jẹ́ good observer wọ́n rí àwọn observer tó good dáadáa àwọn gan rí pé no choice the only option is yorùbá kì í tiẹ̀ wá ṣe pé the only option yorùbá nation has been approved by God and by men ẹ lọ kọ́ any moment from now ẹ máa gbúrò fèrè máa dún. Congratulations to the newly independent country of African continent, the Republic of Yoruba. The Republic of Yoruba. ẹ ti mọ kinní kankan ìdánlọ́ọ̀dì sáyẹ́nsì Indo, ti di ṣíṣe. <laughs> iná dìdí decision? Am I yọ̀ but kí ni kan ni mo fẹ́ kẹ́yìn ọmọ Yorùbá mọ̀ Yorùbá ní ojú lalákànfin sọ́rí ojú báyìí lalákànfin sọ́rí ẹ máa wá kí ẹ fún style ló ń ṣẹlẹ̀ mò ń bọ̀ wá tú ọ̀rọ̀ kan palẹ̀ fún yín tọ́lá bá fún mi lórí ọ̀fẹ́ lọ́la máa wá kára le koko torí mo ṣe wá yìí olùfẹ́ Ọlọ́run mo ń lò have to take care of myself. Who they angry? Ayọ̀délé Adélẹ̀yẹ, you dey angry? Ah, bàbá me. That is. That is a mistake if any. I know that for sure. Yeah, that Máa wá sí àlàyé fún yín lẹ́kùnrẹ́rẹ́ lórí ọ̀rọ̀ pílánì lórí ọ̀rọ̀ Buhari àwa sọ fún yín ẹ̀yin náà pariwo buhari buhari buhari buhari don go tipẹ́tipẹ́ èyí lè mọ̀ buhari ti sọdá ó ti sọdá tipẹ́ buhari ò sí mọ́ tá ń jẹ́ buhari buhari ti bù dànù tipẹ́ ẹni tó wà ńbẹ̀ yẹn ó ní bó ṣe jẹ́ plan kan dẹ̀ ní it is time to achieve that plan gbogbo information tá à ń gbọ́ bó ṣe fẹ́ máa attack níbi tí wọ́n ṣe dé wọ́n ti àwọn ọlọ́pàá wọ́n ti káṣọ sọ́run ọlọ́pàá wọ́n káṣọ sọ́run civil defence wọ́n kó aṣọ sọ́run sójà wọ́n káṣọ sọ́run air force iṣẹ́ tó fẹ́ ṣe ni pé wọ́n á wá máa pa wá wọ́n á máa pa àwọn ọmọ yorùbá tó bá fẹ́ gbó wọn lẹ́nu ẹ̀ ẹ̀yìn lẹ̀ rí tó ń lọ mò ń bọ̀ lẹ́kùn ọlọ́run fún wa ní ara líle màá wá tú ọ̀rọ̀ fún yín <laughs> yóò dàbí pé màmí esther ṣé wọ́n ti dé ni ok ma ah mọ̀mí ewétúgà ẹ mà ṣe jàre ẹ káàbọ̀ god bless you you are welcome dr moti wọ́n ti wọ́ yín dé levi <laughs> nati ti wọ́ yín wọlé tipátipá <laughs> ẹ̀yin <laughs> ah, kò sí wàhálà mi ti dé tèmi àròlé ìwọ náà tó ara wọn lélẹyìí o àròlé òdùà ara wọn lélẹyìí o eléyìí tí ẹ lè kó báyọ̀ po in fact eléyìí ah jẹ́rìí eléyìí of Oduduwa nation eléyìí àròlé eléyìí àròlé ó lágbára àbẹ́ẹ̀ rí nǹkan máa wá tú ọ̀rọ̀ fún yín lọ́la lórí ọ̀rọ̀ pé wọ́n fẹ́ kidnap Buhari ọ̀wọ́ ò kidnap Buhari ìbò náà báṣẹ́ dé a sọ fún yín pé wọ́n fẹ́ take over ẹ̀ kò yé yín ó níbi tí iṣẹ́ yẹn dé màá wá tú díẹ̀ fún yín lọ́la nínú ẹ̀ ọ̀rọ̀ máa ń ṣẹ́kù síkún àgbà ni. Eh ẹ̀yin abiyamọ mo sọ fún yín ẹ máa gbàdúrà fún ọmọlúkà kì í ṣe físíkà nìkan náà ti náà ti ń dẹ wá wọ́n tún attack spiritually please pray for me i need your prayer it is god ọlọ́run ni ọba ti ọba ti ṣe mímọ́ṣẹ́ ọba ti ọba ti rí ẹ̀yìn ọ̀tá mi ọba ti rí ẹ̀yìn ọ̀tá mi it is god ọlọ́run ni ìbá má ṣe ọlọ́run. <laughs> ṣẹ̀rí jẹ́mi sọ fún yín àrólóòdùà ọmọlúkà igbákejì òòṣà eh, ọlọ́run jẹ́ òun ní kó bá mi ní àwọn ẹ̀rọ àríwá ṣó bọ́bọ́ yìí ní igbákejì òòṣà á bẹ̀ sí ní sànkàn oríṣiríṣi ọ̀rọ̀ nípa náà ní kó bá mi o ọlọ́run ò ní kó bá mi ọlọ́run ò ní gbà fún ọlọ́run ò ní gbà fún o. ìyẹn dúró bẹ́ẹ̀ kótó di pé mo wá rán dọ̀ ẹ jẹ́ n fún yín ní fídíò kékeré kan ká wá dìbètì lé lórí fídíò yẹn eh, ẹ farabalẹ̀ kẹ́ wò ó ká wá sọ̀rọ̀ lé lórí ẹni tí gbogbo wa dẹ̀ gbọ́dọ̀ mú ṣe ni níta gbọ́dọ̀ ṣiṣẹ́ lé lórí ni. fi búra mo fi má jẹ̀mú ọjọ́ tá a fi pè ní mo fi búra yorùbá nation ló dín dín o ẹ̀yin tẹ́ ẹ̀yin tẹ́ bá ní ìgbàgbọ́ mo fi gbogbo ìpè mi mo fi búra mo fi má jẹ̀mú tá a fi pè mí mo fi búra yorùbá nation ti dé o yorùbá nation ti dé o ẹ̀ sùn ẹ̀ jí ẹ̀ rí i pé wọ́n kàn gbé kalẹ̀ ni yorùbá nation ti dé o i swear with my calling mo rí sínsínsínsínsí áńgẹ́lì yẹn sọ̀kalẹ̀ ọ̀kan ọkùnrin ọ̀kan obìnrin ọ̀kan ọmọdé ọ̀kan gbé yẹ̀pẹ̀ dání ọ̀kan gbówó ẹyọ dání ọ̀kan gbé àgbàdo àti omi dání. wọ́n da fúláàgì yẹn bora níwájú ẹni tó pè mí tí mo lọ jíyìn fún lọ́jọ́ ìkẹyìn ẹ sọ fún gbogbo ọmọ káàárọ̀ òjíire pátá pé yorùbá ni sọdé ah! ilẹ̀ yorùbá kúrò nínú òṣì yorùbá kúrò nínú òfò yorùbá kúrò nínú ìyà yorùbá kúrò nínú ebi yorùbá kúrò nínú ìdààmú yorùbá kúrò nínú ìfòòró yorùbá kúrò nínú fàákájá níwájú ọlọ́run àti ènìyàn níwájú ọba tí màá lọ díyè fún lọ́jọ́ ìkẹyìn níwájú ẹ̀rí ayérayé tó pè mẹ́ yorùbá nation dé yorùbá nation wọlé wẹ́rẹ́wẹ́rẹ́ ni wẹ́rẹ́ ni wo orin tó ń kọrin o ẹ sọ fún yorùbá nation pé kọ́ máa kọrin pé wẹ́rẹ́ ló bá wa ṣe wẹ́rẹ́ ló bá wa ṣe ohun tá a rò pé kò ṣeé ṣe wẹ́rẹ́ ló bá wa. ẹ kán sílẹ̀ ní ọ̀dọ́ àgùntàn Ísírẹ́lì àwọn tó ní ọ̀wọ́n ò ní jọ̀pọ̀ ní Samaria ẹ rántí pé wọ́n wọ́n rí ṣùgbọ́n wọn jẹ́ níbẹ̀ á fi ẹsẹ̀ tẹ̀ wọ́n mọ́lẹ̀ tó fi kú ni. mo fi ìpè mo fi búra níwájú ẹni tó pè yorùbá nation bá gbogbo ọmọ káàárọ̀ òjìrẹ́ lọ múra sílẹ̀ ẹ sọ ohun kan ni ọba májẹ̀mú lòun fẹ́ lọ́wọ́ gbogbo ọmọ káàárọ̀ òjìrẹ́ ohun kan tuntun ni onímájẹ̀mú ní òun fẹ́ yọwọ́ gbogbo ọmọ kárò ní August one níwájú ọlọ́run àti ènìyàn sáàmù èmi ò gbé ojú mi sí orí òkè wọn ni níbo ni ìrànlọ́wọ́ mi yóò àti wá ìrànlọ́wọ́ mi ti ọwọ́ olúwa tó dá ayé àti ọ̀run psalm one twenty one ní àárọ̀ august one gbogbo ọmọ káàró òjíire ní gbogbo ibi tẹ́ ẹ bá wà ẹ ka sáàmù yìí lẹ́yìn ìgbà yìí níwájú ọlọ́run àti ènìyàn ẹ sọ fún àwọn aláṣẹ àti olùdarí yorùbá nation pé kán ní ọjọ́ ìyìn kan ṣoṣo ìwọ́de ìyìn káwọn mùsùlùmí máa ṣe tiwọn káwọn kìrìsìtẹ́nì máa ṣe tiwọn kán gbé ìlú ṣẹ̀kẹ̀rẹ̀ kán gbé dání olúwa ní kán mú ọjọ́ yẹn olúwa ní kán wọ́de kán wọ́de ọjọ́ kan yìí olúwa ní bí odi bí odi jẹ́ríkò ti tán ìyìn ọjọ́ méje ní ìgbà méje ló wo ẹ̀mí ọlọ́run nílẹ́yìn ìyìn yẹn kan wo ohun tí ó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni ọ̀dọ́ àgùntàn Ísírẹ́lì yìí sọ olúwa sọ fún gbọmọ òjíire tó bá di August one olúwa ní. ẹ ti gbọ́ bẹ́ẹ̀ yẹn gbogbo ẹ̀yin ọmọ Yorùbá tó bá di August first of August wọ́n ní kí gbogbo ọmọ Yorùbá pátápátá káka psalm 121, psalm 121. twenty one èmi yóò gbé ojú mi sí orí òkè wọn ni níbo ni ìrànlọ́wọ́ mi ti ń wà ìrànlọ́wọ́ mi yóò tọwọ́ olódùmarè wá ọba tó dá ọ̀run òun ayé òun kì yóò sì jẹ́ kí ẹsẹ̀ mi kí ó yẹ̀ kíyèsí ẹni tí ń pa Ísírẹ́lì mọ́ kì í tògbé bẹ́ẹ̀ ni kì í sùn olúwa ni olùpamọ́ mi olúwa ni ààbò mi lọ́wọ́ ọ̀tún mi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ mi ò rántí ah! àìmọ̀ báìbù yìí ti jẹ <laughs> tí mi bá tẹ̀lé ní mọ gbogbo sáàmù ṣé sáà twenty one ni wàá yẹ kí n mọ̀ ah, ìyájọ́ sáàmù láyé. <laughs> ok Levinati ọjọ́ Monday tó ń bọ̀ ni o òun ni on the first ọjọ́ Monday tó ń bọ̀ gangan ni first ní ọjọ́ wọn kì í ṣe ọjọ́ yẹn náà ní ká ṣe ìwọ́de o ẹ gbọ́ àlàyé yẹn dáadáa ìdí tí mo ṣe wá torí ọ̀rọ̀ tí bàbá yìí sọ ni wípé ọ̀pọ̀lọpọ̀ ìran ló ti jáde ẹ jẹ́ kí n tún sọ àṣírí kan fún yín ìlú mọ̀ọ́ká olórin ẹ̀mí nílẹ̀ Yorùbá kan tó jẹ́ pé kò sí wọ́n mọ ẹni tí mò ń sọ yìí wọ́n mọ̀ wọ presidency wọ́n mọ̀ dáṣọ rock kò sí bí tí wọn ò ti mọ̀ ìlú mọ̀ọ́ká olórin ọmọ Yorùbá ni èmi àti ẹ sọ̀rọ̀ ó ní brọ́dà mi ọmọ Lúkà ó lọ́lọ́run ti fàṣẹ sí Yorùbá nation tí n bá dárúkọ ẹ̀ fún èèyàn mímọ̀ yín mi mo ń gbé bọ̀ lágbára ọlọ́run lọ́sẹ̀ tó ń bọ̀ ó máa wà lórí ètò ẹ gbọ́ lẹ́nu ẹ̀ ẹni bẹ́ẹ̀ lérò bàbá yẹn ìlú mọ̀ọ́ká ni tó jẹ́ pé gbogbo àgbáyé ló mọ̀ ọ́ ẹ máa rí lórí ètò mi lọ́sẹ̀ tó ń bọ̀ oríṣiríṣi eléyìí táwọn àfáà èyí tí wòlíì èyí tí oníṣẹ̀ṣe tí wọ́n ń sọ gbogbo ẹ̀ ló pọ̀ sílẹ̀ jàǹtìrẹrẹ eléyìí ló fi mí ní ọkàn balẹ̀ tí mo fi sọ fún yín pẹ̀lú iṣẹ́ táwọn bàbá àwọn màmá wa yẹn dẹ̀ ń ṣe lókè máa garanti yín ọ̀nà ọ̀nà ìyanu ni ọ̀nà tó máa fi announce yorùbá ni ó máa dàbí àlágbé it is just it's gonna be like a surprise mystery wọn a máa wonder pé báwo ló ṣe ṣe ṣé tòótọ́ tiẹ̀ ni ṣó ṣeé ṣe gan ni tàbí kò ṣeé ṣe ọjọ́ tó ní ká fi ṣe ọjọ́ ìyìn ká wọ́de ìyìn sí ọlọ́run ọ̀tọ̀ ni tó bá tó àkókò á tún gba àdúrà á béèrè lọ́wọ́ àwọn àgbààgbà yẹn kó fún wa lọ́jọ́ kó pàdúrà tí tá a máa mú ọjọ́ yẹn ọjọ́ ìwọ́de ìyìn sí ọlọ́run ọ̀tọ̀ ni ṣùgbọ́n ti august first wọ́n ní káka psalm one twenty one ká fi gbàdúrà kò sí jù bẹ́ẹ̀ lọ wàá gbà sórí ara ẹ wàá gbà fún ìran yorùbá ìwọ tó bá wù kó gbà fún nàìjíríà àdúrà ẹ jábọ́ sómi nìyẹn ó jábọ́. <laughs> àdúrà ẹ jábọ́ sómi ẹ̀yin tí a bá fẹ́ pè ẹ lè bẹ̀rẹ̀ sí ní pè mí o tó wá ti lọ gba tó lọ gba pẹ́ńkẹ́ fún nàìjíríà ó gbàdúrà sí i ní ṣọ́ọ̀bù sí lọ sí òòṣà ṣàṣírí sí sí ló mọ̀ sí. ó ti gbàdúrà àdúrà ẹ jábọ́ sómi gbà fún ìran Yorùbá gbà fún orí ara ẹ gbà fún ìran ẹ gbà fún ìdílé ẹ gbà fún ọmọ ìtìyàwó ẹ Ọlọ́run Nàìjíríà èmi ò mọ̀ nípa ẹ o ṣùgbọ́n o ìran mi ìran Yorùbá ẹ wàá sọ tó bá fẹ́ fọlọ́run ìdílé mi orí ara mi àti ìdílé mi wàá sọ tó bá fẹ́ fọlọ́run ìránṣẹ́ Ọlọ́run yẹn ní kẹ́ ẹ sọ ó ní Ọlọ́run sọ pé òun máa gbọ́ August first August first ẹ má ẹ fọkàn balẹ̀ ẹ lọ fọkàn balẹ̀ Yorùbá nation ti bọ́ sí ó ti ṣeé ṣe. Kẹ́mi Ọdẹ́níyì ṣe jàre wá gba ìlú ẹgbọ́n sókè a lè má gbàjú pé méjì lọ. ọmọ ló kà ló kà ló kà ló kà ló kà ló kà. ẹ ṣe ẹ ṣe ẹ ṣe ẹ ṣe ẹ ṣe ẹ ṣe. bọ́dà mi ọlọ́run ọ̀pọ̀ ọ̀pọ̀ fi hàn ọ̀pọ̀ ọ̀pọ̀ àwọn. ẹ ṣe. pátó tó ọ́fíìsì àwọn máa lò lágbára bàbá àjọ máa dé ilẹ̀ lórí àjọ máa fẹ́ lọ lórí rẹ̀ ọ̀ ní tẹ̀lé ni wọ́n. àgbọ̀ ọlọ́ọ̀la lẹ́yìn àwọn ọ̀tá wa àwọn tó ti rò wá pé pé tó lè ṣe é ṣe àgbo ìlú tí àwọn ọba yìí jẹ́ ọ̀tá yẹpẹ̀ mẹ́ta ọlọ́ọ̀ àjọ wọn láwo agbára ọba ìgbà. ẹ pẹ̀lẹ́ sà ẹkúṣẹ́ ẹkúṣẹ́ takuntakun inú mi dùn mọ́. ẹ má gbàgbé ẹ má gbàgbé august first ẹ má gbàgbé ọgọ́rùn-ún. Ah, mo fi ọjọ́ gédégbé ní ló bọ́ sọ́kọ́ ajé ọjọ́ ìjọba ìmánìgbà tó ló máa bọ́ sí mọ́ndé tó jẹ́ ọjọ́ tó lágbára. ẹ ṣe àdúpẹ́ o. yẹsà mo ní kí n. ẹ ṣeun àdúpẹ́. ẹ jẹ́ ká gba ìpè kan tàbí méjì sí káràndọ̀ ní tí mo fẹ́ kẹ́ ẹ mọ̀ ẹ ti ṣe mo dẹ̀ ti pè é gbọ́n sókè fún mi. ọmọ lukan. ẹ mà ṣe o ẹ gbọ́n sókè agbára. ẹ kú iṣẹ́. ẹ ṣe wá o. ẹ kú iṣẹ́ o. ẹ ṣe o. a ṣàṣeyọrí o. àmín. ẹ ọ̀rọ̀ kan tí ẹ sọ lẹ́ẹ̀kan ni mo fẹ́ sọ̀rọ̀ lé lórí nípa ti àwọn tó ń sọ pé èkó dá dúró Lagos dá dúró. Hmm. tí ẹ bá wò dáadáa ẹ rí i pé ní àkókò àwọn òyìnbó ibẹ̀ náà fi ṣe ibùdó bíi ibùdókò tó jẹ́ bíi federal capital. èsì tẹ bá ní èkó dádúró á jẹ́ pé àbújá náà máa dádúró àbújá náà di oníléeṣẹ́ àti ẹ̀dìyẹn. tó gbogbo ilé ìtàn sọ yẹn wọ́n kàn wá àwáwí ni hmm. èkó kan kún ò lè dádúró ilẹ̀ yorùbá lè kó wà. gẹ́gẹ́ bó ṣe máa ka Àbújá mọ́ ilẹ̀ Haúsá tó máa kà mọ́ north hmm. bẹ́ẹ̀ náà ni Èkó ló wà ní west gbogbo ilé ìtọ́ ń sọ yẹn wọ́n kàn ṣe wọ́n dẹ̀ ń ṣera wọn ni wọ́n ń ṣera wọn wọn mọ̀ para wọn làwọn ń ṣe hmm. nítorí gbogbo tó wà nílẹ̀ tó bá bú tán apá àwọn ò lè ka ṣùgbọ́n ló ti ṣẹlẹ̀ lẹ́kọ̀ọ́ yìí sí apá àwọn ò lè ka gbogbo torí wọ́n ti wọ́n ti tàtàtàtà wọ́n ti tara wọn tán wọ́n talẹ̀ wọ́n ta. ta, ta, ta wọ́n tàgbésí ayé ara wọn. Bàbá wọn Tinubu ni wọ́n lọ pè jókòó bá bèrè lọ́wọ́ ẹ̀. Àdéhùn wo lòun pẹ̀lú àwọn Fúlàní jọ ṣe? Ìwé wo ló ti lọ kọwọ́ bò pẹ̀lú àwọn Fúlàní? Ó tètè jẹ́wọ́ kán tètè mọ bá ṣe fẹ́ yanjú àárín wọn. If not so, òun gan fúnra ẹ̀ ẹ̀mí ẹ̀ ọlọ́jẹ́kẹ́mi ẹ̀ gùn nítorí pé kò sẹ́ni tó máa pa ọ ṣùgbọ́n àwọn nǹkan yẹn náà ìrònú yẹn ló máa padà pa ní hmm. bó ṣe rí nìyẹn àwa ti mọ̀ pé Yorùbá nation ti dúró àwọn àránṣẹ́ Ọlọ́run ń sọ àwa tẹlẹ gbé sójú kíní tó sọ̀rọ̀ yẹn nǹkan kò déédé sọ̀rọ̀ ẹni àwọn hmm. wòlíì Ọlọ́run ni wòlíì Ọlọ́run ni o so wọ́n máa ràn wá lọ́wọ́ àwa ní ká agbára dì so kí ọkọ ọkọ náà kó tó lọ gẹ́gẹ́ bíi. ọ̀rọ̀ Sunday Igboho ẹ tètè gan kó má jẹ́ pé àwọn bàbá wa ń ṣe máa máa gan àgbàlagbà tó bá dẹ̀ gan mọ́tò tó lè jábọ́ so kí kálukú tètè para mọ́ sí ká tètè para bọ̀ ọlọ́run á wà wà pẹ̀lú wa ẹ máa gbé tó bọ̀. ẹ gbóhùn sókè o. ẹ ló bàbá mi. ẹ mà ṣe o. ẹ kú iṣẹ́ ọmọlúwà. ẹ ṣe o ọlọ́run á pọ̀ máa kún ẹ lọ́wọ́ o wàrà ànúgbà ọ̀wọ́ wa débi tẹ̀ ẹ́ o gbogbo ogun tó ń ṣe kò ní ṣe lórí ọmọ ìdílé ẹ o ẹ̀yin lẹ ń kó wa ájẹ ní àìṣe ti Èdùmàrè Ọlọ́run á wá líìdì ẹ̀yin láti líìdì wa délẹ̀ lórí lọtẹẹdì ṣé wá rí ọ̀rọ̀ Lagos yẹn àwọn ogun àti ìjẹ̀bù ló ti dìídì gbé lagos state kalẹ̀ gẹ́gẹ́ bí àwọn grandpa wa ṣe sọ ńgbà yẹn wọ́n ní ọ̀rẹ́ kan ní káìdé abẹ́òkúta láti abẹ́òkúta dé lagos state ẹ̀tẹ̀ náà ibi ojú omi yẹn nìkan ní ìlú ìlú tí wọ́n bá ń gbé ọjà bọ̀ ibi tó ń pè ní muṣọ olóòṣàkan ló wà ń bẹ̀ tí wọ́n bá ti ń kọ̀ọ̀má sọ̀tọ̀ wà láyẹn wọ́n á sinmi dáadáa ń bẹ̀ hmm. wọ́n tó gbé ẹrù wọn kọ́ tó máa lọ àwọn tó ń ṣòwò hmm. kí ló wá rìn kan ibo nítàn lè mọ́ mú un Lagos State wá rìn kan àwọn Haúsá kò yé mi hmm. kò wá mi rárá wọ́n ń kílẹ̀mù pé àwọn ló lè kó àwọn kan ló sọ pé àwọn ló lè kó pé èkó wà sẹ́pẹ̀rẹ̀tì kó ló fi sẹ́pẹ̀rẹ̀tì sílẹ̀ yorùbá ṣé kì í ṣe yorùbá lẹ̀gbá ń sọ ni àbáwọn àwórì kì í ṣe yorùbá náà sọ àbókùn state kì í ṣe yorùbá náà sọ àbí àwọn ìjẹ̀ṣà àwọn ìjẹ̀ṣà náà àwọn ìjẹ̀ṣà tó ń ṣe tó máa ń yánà lówó èmi ni màá gbowó mi gbogbo wọn ló gbomi léèdì àwọn ló ti fẹ́ sí bó ṣe tì kó tiẹ̀ tọkàn àwọn ará ìlú òkè rárá àwọn tó ṣiṣẹ́ Lagos state nìyẹn gbogbo ìgbà yẹn ibo làwọn ibo làwọn haúsá wọ̀nyẹn wà ibo làwọn fúlàní wà ta ló gbúrò wọn ń gbà yẹn gbogbo ìgbà yẹn wọ́n sì ń rìn òwò ni. ẹ ṣe kàrí rẹ gbogbo ìgbà yẹn wọ́n sì ń rìn òwò ni kò kàn wọ́n rárá o. ilẹ̀ Yorùbá ó ti dúró ẹjẹ́ àdúgbò múra jẹ ẹjẹ́ àdúgbò máa ń ṣiṣẹ́ gbogbo àwa tá a wà lórí ìkànnì ẹ jẹ́ túbọ̀ múra síṣẹ́ ìbẹ̀rẹ̀ kì í ṣe oníṣẹ́ ẹni tó bá ti ṣe é dòkun ní ìyá ò gbàgbà ẹ máa bá ṣe ìṣó ọlọ́run á sọ yín lọ́wọ́. ẹ jọ ẹ last call wa ìṣẹ́jú kan péré lẹ ní o ìṣẹ́jú kan ìṣẹ́jú kan ó yá ẹgbọ́n sókè à ń gbọ́ yín o inú mi dùn pẹ̀lú ìyàwó tó dẹ̀ ju ọ̀rọ̀ tí mo fẹ́ sọ òun ni ó fún mi láwọn ọ̀pọ̀ tí yà wọ̀ fún tí wọ́n bá sọ pé mi ò fẹ́ lórí èkó ẹ ká edit point tó wọ́n fẹ́ kí èkó fún ẹgbẹ́ ẹgbẹ́ fún ẹ kí ẹ̀gbọ́n ogun ogun state tó jáde òkùnkùn àti ìjẹ̀bú tí wọ́n bá yí ilẹ̀ wọn nínú máàpù èkó orí omi nìkan ló kù fẹ́ kù gbogbo àwọn ìbẹ̀jù lẹ́kí jẹ́ ní ìwọ̀n ó dá ìbẹ̀jù mi girama mi ní odidi tọ̀tàn yìí fáwa nígbà tó ń dédé dédé àwọn tó ti dé òjèjì yẹn wọ́n dá àgbà dé ìta ló wà tí wọ́n padà sí ẹ̀rí girama àti ilẹ̀ Yorùbá tó ti di abúlé Ẹ̀gbá tó ti di agbègbè tó ti dé mi sí olóòtú ó ti Ẹ̀gbá ni tí àwọn girama ti wá máa wá síbẹ̀ tó máa wá ń ṣe èyí tí wọ́n bá ń sọ̀rọ̀ nípa ètò orí omi nǹkan ló jẹ́ thailand òun nìkan lẹ́rìbọ̀dì náà tí wọ́n pè ní island nínú ilẹ̀ yorùbá. so gbogbo èyí tí wọ́n sọ yẹn àti tinubu àtàwọn ilé àti gbogbo àwọn tọ́jọ́ ń tẹ̀lé ọmọ yìí láti ní kò sí nǹkan tí wọ́n lè ṣe pé ọ̀rọ̀ yẹn ló kọ̀ọ̀kan sọ fún ìtọ́jú ìtẹ̀lé pé ọ̀rọ̀ láti lè gbígbé wọlé láti gbígbé nínú ẹgbẹ́ tó ń sọ ọ̀rọ̀ yẹn lórí lagos wọ́n fẹ́ ti máa ń sọ ọ̀rọ̀ yẹn sí lórí tòkó Abraham lòdì lọ́dọ̀ mùsùlùmí. Gbogbo ìtọ́ ń sọ lẹ́nu yẹn iṣẹ́ ìdádúró orí omi nìkan ni wọ́n tẹ̀lé gbogbo ilẹ̀ tó wà ní fúnrajú kòkó ẹ̀gbá àti ìgbẹ̀dúró ni. Ìyẹn bá bẹ̀rẹ̀ láti gbogbo àwọn ìjọfìn nítorí ọ̀dà ẹ̀gbá ló wà. Ọ̀tọ̀ ọ̀dà wíwé ní gbogbo àwọn ìbẹ̀rẹ̀ gbogbo ilé ìtọ́ ìṣẹ̀lẹ̀ ìbámu ọmọ nípa ẹgbẹ́ kan máa balẹ̀ ó ń darun pa. ẹ ṣe jàre adúpẹ́ ẹ ṣeun a ní lè gbé ìpè ní ìmọ̀ oríṣiríṣi information ló ń tó wa lọ́wọ́ a ti gbọ́ lẹ́ni pé àwọn ọlọ́pàá kan lọ yìnbọn wọ́n yìnbọn sáwọn aráàlú tó ń pa wọ́n mo ṣe gbìyànjú àti fìdí ẹ̀ múlẹ̀ o ti gbọ́ kó tó di pé tó ti ẹ̀ bẹ̀rẹ̀ mo tẹ́ mọ̀ mí tí mi bá rí òtítọ́ mi dì mú mi ì ní sọ̀rọ̀ lé lórí i don't like it mo máa pe lẹ́kì sí ní àjà lẹ́kì adens ló ti ń ṣiṣẹ́ ẹni tí mo pè ń bẹ̀ ló máa padà pè mí mo sì ń expect feedback tó bá sọ fún mi tó bá jẹ́ lótìtọ́ máa padà wá ṣètò lé lórí tí mi bá lè ṣe mọ́lẹ̀ ní ọ̀la ẹ máa gbúròó lágbára ọlọ́run so then uh, Ahmed Abatan Ahmed Abatan ẹ ń béèrè question pé ṣé mo mọ̀ nípa kí ló ń lọ èmi ní ká ẹ jẹ́ kó béèrè lọ́wọ́ yín pé ṣé ẹ mọ̀ nípa kí ló ń lọ ọ̀sẹ̀ tó ń bọ̀ ẹni tọ́lọ́run fún lórí ọ̀fẹ́ láti ṣètò kí ló lọ ó ń bọ̀ fúnra ara ẹ̀ lọ́sẹ̀ tó ń bọ̀ takun sọ̀rọ̀ àti gbé wa ó ti sọ̀rọ̀ lé lórí àti gbé padà bọ̀ láti wá sọ̀rọ̀ lórí kí ló lọ kí tẹ́ ẹ wá ṣe kí ló lọ nìkan lágbára ọlọ́run fóònù la àti ìdí o ṣe mọ̀ pé léyìí sìn a fi ń ṣe whatsapp òun lẹ̀ pè sí fún whatsapp tí wọ́n bá pè sí whatsapp sórí ẹ̀ tí wọ́n tún pe kí ló ń lọ sórí ẹ̀ ó máa máa kọlura ni a ní lè rí ìkànṣe kan ẹ tọ́lọ̀ bá fún lórí ọ̀fẹ́ tó bá rarú kékeré yìí fún wa seventy five thousand ní seventy five a máa wá dedicate yẹn fún kí ló ń lọ so that ẹ̀yin tẹ́ bá fẹ́ pè sórí kí ló ń lọ ẹ máa pè sórí kí ló ń lọ ẹ̀yin tẹ́ bá fẹ́ pè sí whatsapp ẹ pè sí whatsapp a lè máa receive méjèèjì a máa tán pè ní kí ló ń lọ ẹ̀yin ni kẹ́ ẹ bá wa ṣiṣẹ́ lé lórí kẹ́ ẹ sọ fáwọn èèyàn kan lè máa lò kò jù bẹ́ẹ̀ lọ ìwọ tọ́lọ̀ bá fún lórí ọ̀fẹ́ èló ni seventy four thousand ká lè dedicate yẹn fún kí ló ń lọ ẹ ṣé mo dúpẹ́ o gbogbo bó ṣe ń lọ lẹ́kọ̀ọ́ gbogbo ẹ̀ la máa máa bù yín gbọ́ a jẹ́ ká ṣe àwọn findings wa débi tó yẹ ká ṣe dé a máa wá sọ fún yín èmi ò wá sọ̀tàn pé lágbájá ló lè kó tàbí tàmẹ̀dù ló lè kó àwa ti sọ ohun tá a fẹ́ sọ ṣùgbọ́n tèmi dúró lé lórí ni wípé ìlú Èkó yẹn o ìran Yorùbá ló ní ilẹ̀ Yorùbá ní àtọ́mí àti ilẹ̀ ibẹ̀ Yorùbá ló ní ségobe lẹ́yìn náà no more story ẹ ṣé jàre god will bless you ẹni tí a pátápátá màmí ewé túgà gbogbo yín pátápátá kíndélé george mo dúpẹ́ lọ́wọ́ yín o waris jinadu thank you and god bless you lady nati oòdùà ti dé àti àrólé oòdùà ẹ̀yin tẹ́ fẹ́ kóhun síta <laughs> ẹ mọ́ra yín o ìní sọ̀rọ̀ lóyìn ìṣòpéjú mo kì í ẹ ṣeun mi mo dúpẹ́ dúpẹ́ gbogbo ẹ̀yin tèmi ní facebook mélòó mo tẹ̀ mọ̀ tí mo fẹ́ adéwálé saheed odùdúà eh, odùdúà oòdùà Eh, adéwálé eh, dùmóyè àti gbogbo yín mélòó mo mọ̀ ti bẹ̀ dárúkọ báyìí ọlọ́run kó gbà mí eunice ládìpọ̀ ṣítù adéwálé o samuel fatokun ẹ̀mà tí ẹ̀ pọ̀ kẹ́ mélòó mo fẹ́ dárúkọ ẹnjẹ́níà ọláì eh, ọlábàájí ọpẹyẹmí dúró àríṣe ọmọ ẹkùn oh god mo dúpẹ́ lọ́wọ́ ìyá adégòkè adéyẹmí ezekiel àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ mélòó mo fẹ́ dárúkọ àgbékọ́ mi mọ́ bínú ẹ jẹ́ kí n lọ rest. Hmm? ti wà mo need àti rest ẹ dákun unity yín o ìgbà díẹ̀ lókun God will bless you God will bless you ẹ bless ọmọlúkà ẹ dákun kí ní kankan tí lè fi ẹ jọ ẹ bless ọmọlúkà ẹ bless ẹ béèrè àkáǹtì mi èmi lẹ fún ẹ fún lówó Yorùbá o ẹ dákun o onígbò bá yà lẹ́wọ̀n pariwo pé ó ti ń béèrè owó ìbéèrè owó èmi ẹ bless mi mo rich mo rich ẹ bless ẹ kàn sọ pé send account yẹ kí n dẹ̀ fi ránṣẹ́ sí yín kó dẹ̀ bá mi fi kàn sí bẹ́ẹ̀ kí n dẹ̀ rí kínú mi dùn kí n dẹ̀ yé yín bó jẹ́ injection kékeré máa gbà máa tún máa tún mu míìkì níbẹ̀ ah, ló dé sọ pé send account yẹ send yẹ sí mi ní Facebook ẹ ní WhatsApp màá send màá send account mi sí ẹ. <laughs> God bless you all àti débi tá à ń lọ tán wọ́n ní kẹ́ ẹ máa kọrin àbẹ́tí gbàgbé orin tí màmá yẹn ní kẹ́ ẹ máa kọrin bàbá wòlíì tó bá wa sọ̀rọ̀ tán sí ẹ ti gbàgbé kan tó sọ ah, Esther the queen wọ́n ní late comer àwọn ah, ẹ ti rí wọn máa fi yín lẹ̀ síbi èmi a máa lọ tèmi ẹ ní dá mi dúró síbi <laughs> mọ́ládé ọ̀gbára ìyàwó ẹ̀kọ́ Esther the queen ẹ ti pẹ́ dé o late comer àwọn kan ló sọ èmi kọ́ o àwọn lebi nati àwọn Oòduà àti dé àwọn náà sọ bẹ́ẹ̀ o èmi kọ́ ẹnu mi kọ́ lẹ ti gbọ́ o ìsìn ìsàsíwèrè o <laughs> tòrọ lọ́rọ̀ tọlọgbọ́n bá sọ ẹnu aṣiwèrè náà ti ń gbọ́ èmi èyí ṣàṣìwèrè ọlọ́gbọ́n lèmi o <laughs> ẹ ṣe àmọ́ pàdé lọ́la <laughs> God bless you thank you so much. you.